ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ògógó àtòpin ògógó ẹ̀yin lànà ẹ̀yin lónìí ẹ̀yin. kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní wákàtí yìí lọ́mọdé àti lágbà wa níbikíbi tí ẹ wà tí ẹ ti ń gbọ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ sí í ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run tó dá lórí àkòrí tí a pè ní ìgbàgbọ́ fún ìsọdá sódì kejì ìgbàgbọ́ fún ìsọdá sódì kejì apá kínní um, lónìí yìí a ó máa kíyèsí apá kejì ṣùgbọ́n màá fẹ́ wa létí wípé a ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé ìrètí Máàkù orí kẹrin láti ẹsẹ̀ ìkarùndínlógójì sí ẹsẹ̀ ogójì ó lé kan. nínú èyí tá a ti ṣàgbéyẹ̀wò ìtumọ̀ ìsọdásódì kejì àti ohun tí a nílò láti sọdá tí a pè ní ìgbàgbọ́. bákan náà ni mo fẹ́ rán wa létí pé a ṣàkíyèsí àwọn kókó mẹ́ta lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ àkọ́kọ́ ni ìgbàgbọ́ tó ń wọnú ọkọ̀ pẹ̀lú jésù kristi èyí tá a kíyèsí ní ẹsẹ̀ kẹrùndínlógójì sí ẹsẹ̀ ìkẹrìndínlógójì ibí yìí láti dánu dúró ṣùgbọ́n lónìí láwọn máa tẹ̀síwájú nínú àwọn kókó méjì tó tẹ̀lé ìyẹn ni ìgbàgbọ́ tó tó mọ ẹni tó ṣe sátọ̀ láàrin ìjì èyí tí a lè rí ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì sí ẹsẹ̀ kọkàndínlógójì àti ìkẹta ó ní ìgbàgbọ́ tí ò gbọ́dọ̀ ṣojo láàrin ìjì èyí tí a rí ní ẹsẹ̀ ogójì ẹ jẹ́ kí a ka ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé ìrètí máàkù orí kẹrin láti ẹsẹ̀ karùndínní ogójì sí ẹsẹ̀ ogójì ó lé kan mark four verse thirty-five to forty-one ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. ní ìjọ kan náà nígbà tí alẹ́ lẹ́tán ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a rí kọjá lọ sí apá kejì nígbà tí wọ́n sì ti tú ìjọ ká tí wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wà sínú ọkọ̀ àwọn ọkọ̀ kéékèèké mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀ ìjì ńlá sì dìde ìgbé sì bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún òun pàápàá sì wà ní ìdí ọkọ̀ ó ń sùn lórí ìrọ̀rí wọ́n sì jí wọ́n sì wí fún pé olùkọ́ni ìwọ kò bìkítà bí àwa ṣègbé e. ó sì jí ó sì bá afẹ́fẹ́ náà wí ó sì wí fún òkun pé dákẹ́jẹ́ afẹ́fẹ́ sì dá ìparọ́rọ́ lá sì dé ó sì wí fún wọn pé èyí ṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀ kò tí ẹ̀yin kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀ ẹ̀rù sì bà wọ́n gidigidi wọ́n sì wí fún ara wọn pé irú ènìyàn kí lè yí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ tirẹ̀ ẹ̀kẹ́ hallelujah. ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì a rí wípé ewu ńlá dìde sí àwọn ọmọ ẹ̀yìn bíbélì wípé ìjì ńlá dìde ìgbì sì ń bù sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún ó túmọ̀ sí pé ìjì àti ìgbì omi tó ń bù sínú ọkọ̀ yẹn jẹ́ ohun tó lè fa òfò ẹ̀mí fún àwọn ọmọ ẹ̀yìn ìjì tó dìde sí wọn yìí láàrin agbami lágbára tó bẹ́ẹ̀ láti jẹ́ kẹ́mi wọn kó ṣègbè sínú ibú ṣùgbọ́n ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run wípé jésù kristi wà nínú ọkọ̀ pẹ̀lú wọn ìyẹn ní kọ́kọ́ bíbélì wípé wọ́n lọ jí jésù tó ń sùn lórí ìrọ̀rí wípé ìwọ kò bìkítà bí àwa ṣe gbé mo gbàgbọ́ wípé ìgbàgbọ́ wọn ló tọ́ wọn láti rí jésù kristi bí ẹnìkan ṣoṣo tó lè ràn wọ́n lọ́wọ́ ìgbàgbọ́ wọn ò dúró lórí ìrírí wọn bí apẹja tó ní ìrírí tó tó láti fi kojú ìjì àti afẹ́fẹ́ tó ń fẹ́ ṣe ìparun ayé wọn ṣùgbọ́n ìgbàgbọ́ wọn nínú nínú Jésù Kristi gẹ́gẹ́ bí ẹni tó pè wọ́n tó sì bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ìgbàgbọ́ yẹn náà ló tọ́ wọn láti fi ìwé ìpè fi pe Jésù Olúwa sínú ìṣòro wọn gẹ́gẹ́ bí ẹnìkan mo lérò wípé Jésù Kristi kò sùn taratara mo gbàgbọ́ pé ó ń rẹkẹ́ wọn ni láti rí ohun tí wọn ó ṣe nírú àkókò bíi eléyìí nígbà tí wọ́n fi ìgbàgbọ́ pe Jésù Kristi sójú ìṣòro wọn jésù dá wọn lóhùn lóòótọ́ ní ìpè wọn ní iyèméjì bóyá jésù bìkítà bí wọ́n ṣègbé ṣùgbọ́n síbẹ̀ jésù dá wọn lóhùn ìwé jeremaya orí ọgbọ̀n ó lé mẹ́ta ní ẹsẹ̀ kẹta bíbélì wípé ó ní képè mí ní képè mí èmi yóò sì fi ohun ńlá àti alágbára tí wọn kò mọ̀ ń fi hàn ọ́ àwọn ọmọ ẹ̀yìn fi ìgbàgbọ́ képe jésù kristi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a sì rí i pé wọ́n rí ìyanu ọlọ́run ẹ̀kẹ́ hallelujah ọmọ ọlọ́run kí ni ìjì tí ìwọ ń tí ọkọ̀ ayé ẹ tó ń là kọjá lọ́wọ́ báyìí tó sì dàbí pé ọkọ̀ náà yóò rì Jésù Kristi wà nínú ọkọ̀ ayé ẹ ó súnmọ́ ju bí o ti ṣe lérò lọ kò sùn nítorí ẹ bíbélì wípé ẹni tó ń pa ẹsẹ̀ dè mọ́ ó ní kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé olúwa lolùpamọ́ ẹ àti olùgbé orí ẹ sókè ó ní òrùn kì yóò pa nígbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru ṣùgbọ́n ó ń retí wípé kó o fìgbàgbọ́ képe gbé e tọ̀ Jésù Kristi lọ àwọn ìjì ènìyàn ìjì àìráláàánú ìjì lórí ọmọ ìjì àìsàn ìjì lórí ọkọ tàbí lórí aya ìjì lórí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ fìgbàgbọ́ ké pe Jésù Kristi ó sì rí ìyanu Ọlọ́run ẹ̀kẹ́ hallelujah ní ẹsẹ̀ ìkọkàndínlógójì Jésù Kristi dìde ó bá afẹ́fẹ́ náà wí ó sì wí fún òkun pé dákẹ́ jẹ́ afẹ́fẹ́ sì dá Bíbélì kọ wípé ìparọ́rọ́ ńlá sì dé lónìí ni mo pa ní àṣẹ wípé gbogbo ìjà ayé ẹ yóò dákẹ́ jẹ́ ní orúkọ jésù kristi ní ẹsẹ̀ ogójì jésù kristi wí fún wọn pé èṣe tí ẹ̀yin fi ń ṣojo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀ ìbéèrè yìí ló ń béèrè lọ́wọ́ wọn kí ló fà á tí béèrè tí jésù tó fi béèrè ìbéèrè lọ́wọ́ wọn ni pé ó ti pé wọn ò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀ ìdí èmi èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo lérò wípé bóyá jésù kristi ń retí pé kí wọ́n fi ìgbàgbọ́ tí wọ́n fi gbà á sínú ọkọ̀ lákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ tí wọ́n fi képe nínú ìjì sójú ìṣe wọn ó ń fẹ́ kí wọ́n fi ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ méjèèjì yìí ó fẹ́ kí wọ́n fi bá afẹ́fẹ́ náà wí tàbí bóyá Jésù Kristi Olúwa wa ń retí pé kí ìgbàgbọ́ wọn dàgbà ju èyí tí wọ́n ti ní lọ ìwọ ọmọ Ọlọ́run ìgbàgbọ́ tó fi gba Jésù Kristi sínú ayé ẹ ìgbàgbọ́ tó fi jẹ́ kí ìgbàgbọ́ yẹn jẹ́ kó rí Jésù Kristi bí ẹni tó ga ju gbogbo ìṣòro tó ń là kọjá lọ́wọ́ lọ nípasẹ̀ bí eléyìí ló máa lè rí wípé nítòótọ́ Jésù Kristi ọlọ́run alààyè ni nígbà tó bá dúró lórí ọ̀rọ̀ wọn tí wọ́n fúnra rẹ̀ tó pàṣẹ ní orúkọ Jésù Kristi wípé ìwọ ìṣòro ayé mi ìwọ ìjì ayé mi kó o dákẹ́ jẹ́ ní orúkọ Jésù Kristi yóò sì dákẹ́ ohun tí Jésù Kristi ń retí tí mo gbàgbọ́ pé Jésù ń retí lọ́dọ̀ èmi àti ẹ nìyẹn ṣùgbọ́n boríborí ni wípé ìyanu ẹ̀rí Jésù Kristi ó bà àwọn ọmọ ẹ̀yìn lẹ́rù nígbà tí jésù kristi tó bá tó bá afẹ́fẹ́ wí tí ìjì àti afẹ́fẹ́ sì gbọ́ ìbáwí jésù kristi wo ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi yìí mo sọ ní orúkọ jésù kristi ohunkóhun tó jẹ́ ìjì ayé rẹ yóò gbọ́ ìbáwí jésù kristi ní wákàtí yìí gan ni o wọn ò sì dákẹ́ jẹ́ ìyanu rẹ yóò sì bà gbogbo ayé lẹ́rù gbogbo ayé yóò sì bá ọ yọ̀ ní orúkọ jésù kristi torí wípé jésù kristi ní balógun ọkọ̀ rẹ gẹ́gẹ́ bí orin tí mo kọ lẹ́ẹ̀kan síwájú torí pé ó mọ̀ wípé òun yóò mọ débùtì ayọ̀ ló ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn pẹ̀lú ẹ jésù kristi tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere ètò ìgbéyàwó ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere ètò iṣẹ́ tó ń ṣe àti gbogbo tó fi lé lọ́wọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ jésù kristi yẹn ò ní dáhàrin agbami òkun kó wá ní òun òun àfihàn sílẹ̀ rárá bẹ́ẹ̀ kọ́ so lórí ìrìn àjò ayé yẹn pẹ̀lú jésù kristi hmm, kò gbàgbé ẹ o mo ní lórúkọ jésù kristi wàá gbégbá ọpẹ́ lórí ìrìn àjò yẹn ní orúkọ jésù kristi mo gbàgbọ́ wípé níbikíbi tí ẹ wà mo ẹ ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí mo dẹ̀ gbàgbé pé ti dẹ́ni ìbùkún nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí o bá ní ìbéèrè tàbí ìmọ̀ràn o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four àbí kò kọ̀wé sórí email mi joseph eniowo at yahoo dot com joseph eniowo at yahoo dot com ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé mo gbàdúrà pé kò rí àánú gbà ní orúkọ Jésù Kristi ó dàbọ̀ àmín. Yeah. you.